الله الحمد لله رب العالمين المتوحد بالكمال المنفرد بتربية الأمور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقه أحمده وأعظمه وأجلله وأشهد أن لا إله إلا هو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 اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد فاتقوا الله إن الله قدير بما تعملون واعلموا عباد الله أن من أسباب إجابة الدعاء ومن شروط التي لا بد أن تتوفر في إجابة الدعاء الإخلاص لله سبحانه وتعالى ثم أكل الحلال من الأطعمة والأشربة ولعدم قبول الإجابة موانع لا بد أن تزول وقد ذكرنا ما جاء من أقوال للعلم في تعيين الاسم الأعظم ولكن مع هذا ما زلنا في تنبيه مهم على أنه لا يلزم أن يجاب لعبد مسلم دعا الله سبحانه وتعالى باسمه الأعظم إذا وجد في أمره مانع من موانع قبول الدعاء أو من مواضع الاستجابة وذكرنا لكم أن الإنسان إذا كان مؤمنا بالله مخلصا له في دعائه في عمله في تصرفاته وقد يستجيب الله سبحانه وتعالى دعوته حتى وإن لم يدع ربه سبحانه وتعالى بالاسم الأعظم هذا الذي نحن عليه في الخطبة الماضية والابن الله تعالى تستمر الخطبة في هذه النواحي إن شاء الله تعالى فضل طعم الإسلام المسلمين أترى إذا يكون إجابة مضاعة كلاهي فأنا صلى الله عليه وسلم أن ترى الفراجين كيف مبوا يوم أن تكون به بل فليكون لها أتيار الصحابة kí àwọn náà pẹ̀lú àwọn tó kẹ̀ ìgbọ́dọ̀ sọ̀gbọ̀gbọ́ ìwọ̀sánlá ẹ̀yọ́ sọ̀bà tó tọ́ mo ń fi àtìkò yìí wọ́n àmì ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí o ti ń rìn lẹ́yìn ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ subhanahu wa ta'ala kọjọ ọjọ́ àyíkó jẹ́mi àtẹ̀yìn kálí máa bẹ̀rù ẹ̀ ní ìbẹ̀rù ti tòótọ́ ó ṣọ́ wa níbi àbùsí níbi ìbẹ̀rù rẹ̀ ní ìjẹjọ́ àbáwọ̀bọ̀ lórí wípé a ti ṣàlàyé níjẹ̀ẹ́dógún tí wọ́n máa ní ìsìnkú lẹ́yìn àkọ́lé tí wọ́n máa ń sọ ní Yorùbá àlẹ́sìnkú lẹ́yìn àti mà ṣùgbọ́n a gbọ́dọ̀ pé ìtàjẹ pẹ̀lú pé a ti mú kọ́lọ́ tó tóbi jù àrẹ̀bí ìsọpẹ́ náà ti fi pé yọ́ dá tí wọ́n jẹ́ nǹkan yóò fún yàn ìgbọ́ àdúrà kìí ṣe lẹ́tọ̀ fún Allah subhanahu wa ta'ala ń bá bẹ̀rù ìnàmà ṣẹ́yìn yatafaddal bí ala man sha'a min ibadi nǹkan kan tọ́lọ̀ bàbá fi máa ń sọ lápẹ́ tó bá wọ̀lú náà nìyà rẹ̀ kọjọ́ ọjọ́ kó jẹ́ àwọn àgbẹ̀ ń pé tí ti ń bẹ̀ yọ́ máa dáhùn tí ti ń bilé rẹ̀ yọ́ máa fún wa kọjọ́ ó fi sọ lápẹ́ wa àwa ní àwọn nǹkankan bẹ tọ́pọ̀ tilẹ̀ ti wà pẹ̀lẹ́dà pẹ̀lú àwọn ọmọ ìbá àmọ́ ma àlékún lè àárọ̀ rẹ̀ àti tẹ̀fẹ́ náà bá ọ bákan àwọn kẹ́sìn ìdáná ti wà nínú ẹrù ẹ̀dá kọ́dà kọ́ ma àlékún lè àárọ̀ rẹ̀ yìí làbẹ́ pàtẹ́jì sí ìṣẹ́lẹ̀ àdámi kéèké tí ẹnìkan tó máa ń mú yẹn lẹ́rú nítorí bàbá ti sọ mi pé àṣírí ó kọ ọlọ́run wa tó tóbi jù àwọn ọkùnrin ṣùgbọ́n bẹ́ẹ̀ yóò gbọ́ ọdún tí ń bá ń sin àwọn kò sí mú ẹ̀sìn ìrègbè làtẹ̀lélẹ́ àwọn lọ níjẹ̀dógún tàbí jẹjọ adẹ́sẹ̀ àwọn bẹ́ẹ̀ òṣèkọ́ tẹ́nu àwọn èèyàn jáde zulimu wọ́n bò wọ́n sí wọ́n sí ìjọ ọpọlọ ṣùgbọ́n lẹ́nìí àtàtẹ́ pé wò ewu ẹ̀ gbogbo ògbò wọn sí tààtọ̀ ojú tààtọ̀ sọ ojú kejì ẹ̀ náà tí wọ́n tẹ̀ mọ́mọ́ àbí ọlọ́pàá àtàlá tí èsì ìsì àlítùmù là ń rọrùn ṣùgbọ́n àwọn mọ́jàmú kan ìlú pé sára wọn tá a fẹ́ náà bá a lè lórí afẹ́ pàkíyèsí wá sí. àti sọ̀rọ̀ lọ́wọ́ ìwọ̀sánlá tó fẹ́ papòdà جاء من حديث أسامة بن زيد رضي الله تعالى عنهما وأرضاه والحديث مخرج في الصحيح عند الإمام المسلمين أن رسول الله صلى الله عليه وسلم أشرف على أطل من أطام المدينة أصلا صلى الله عليه وسلم ọwọ́ agbóorí òkè kan lọ alétúbẹ̀ ó gbóorí ọgbà kan lọ alétúbẹ̀ lára àwọn ọgbà tí ń bẹ mẹ́jìlá wọ́n ní wọ́n ti kúkọ sọ̀hábà wọ́n ní àìsàn ọ̀rọ̀ náà àrọ̀ ǹjẹ́ èrí tí mo rí lọ́lọ́ báyìí kọ́ọ̀lù la wọn làwọn èrí nǹkan kan jẹ́ o hmm. ọ̀sán àwọn sọ fún yín pé ilé ilà àwọn ìpínlẹ̀ dákọ̀ ìlànà bìnú ti kún kàwákò ilẹ̀ kọ́kùnrin mo rí wàhálà láti sẹ́mà tí ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìgbà tí ìbá amsa wọn sọ fún ọ lówelówe gbogbo àwọn tí ó tẹ̀lé tó ń bá lọ tán ara ẹ̀ ní àsìgbọ́ láàrin Ali àti Ma'awiya radiyallahu ta'ala anhu àrùbọ́ọ̀mà àsìgbọ́ ìpa ọ̀pọ̀lọpọ̀ wàhálà láti ibi ọwọ́ àwọn mọ̀nàbíkì tó fi di wípé wàhálà bẹ́ẹ̀lẹ̀ lọ́kùnrin sí ali ńgbàtà ni wọ́n kọ Usman afọ́njẹjọ òun dúró pé gbogbo ọdún ìdúná ọba tètò iná làwọn àká tọ́lá ibùdó bá ìdílá àti àzùbẹ́sì náà wà àtàkọ́nà sọ̀hábà wọ́n ní ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀lẹ̀ ìwádìí lótó wà máa di kọ̀lífà ó lóun ṣe.

ẹ̀yọ rẹ̀yìn wọ́n pa Usman òde ti gbọ́ tí wọ́n ní sẹ́m. ẹni tí màáwí ọmọ ẹgbọ́ padà rí wípé Ali ti di kọ̀lífà kò sí wàhálà mẹ́ ṣùgbọ́n ìjẹ́ kọ̀lífà rẹ̀ àwa ò ní sọ̀pọ́ọ̀tì ìjọba rẹ̀ o àwọn òpó ètò kọ̀lífà o ṣùgbọ́n àní sọ̀pọ́ọ̀tì rẹ̀ pẹ̀lú mẹ́jẹ̀mú kan mẹ́jẹ̀mú náà ni wípé iṣẹ́ tó kọ̀kọ́ mú ṣe pé ìjọba kọ́kọ́ fẹ́ síwèé àwọn tó pa Usman òde ọba ni mú pálí ní tẹ́ ń bèrè tó dáa ni ṣùgbọ́n àwọn tó páyì wọ́n ti lú àwọn tí ọ̀pá ìlú èèyàn para wọn ẹjẹ́ ń fi díẹ̀ sí kámọ́bà àgbóhùn lónìí ìdíṣẹ́ ìtàn ti dénú àwọn tí wọ́n pa ọ̀pọ̀lọ́rùn bẹ̀rẹ̀ sí ń ṣe àbùsí láàrin méjèèjì tí tó fi wípé wọ́n gbà láti wá yẹjú ọ̀rọ̀ àdínà ìgbà ti di lá ibi tí wọ́n ti pàdé àwọn ẹni ẹbí wọ́n ti lú má ọ̀dọ̀ àwọn ilé wọ́n lúmọ́dọ̀ ibi ẹbí yanjú ọ̀rọ̀ bí wọ́n ṣe ń ta nǹkan láti ọ̀dọ̀ àwọn àlì sọ́dọ̀ màáwíà pẹ̀lú ọ̀dẹ̀ tí ìbáwọ̀ màáwíà náà wọ́n tó tà lọ́dọ̀ màáwíà ṣe à àtẹ́ẹ̀ntì ẹ̀ sáàrin àtẹ́ẹ̀pẹ̀ ẹ̀múrò ogun wá bí wà láti bẹ̀rẹ̀ wọ́n lẹ́yìn wá bẹ̀rẹ̀ títí ìyá wa Aisha jáde ibi tá à ń lọ gangan ni ọ̀rọ̀ tó gbòmí láti wáyé ìjọ́ àdámáyé bó ti ẹ̀jẹ̀ wípé ọ̀rọ̀ tó ń bẹ́ bí jíjà ìrìnkì ẹ̀ná. Aṣọ àtẹ́lẹ̀ ó ti ṣàtọ́tẹ́lẹ̀ àpọ̀lọpọ̀ àwọn ọ̀rẹ́ ṣùgbọ́n bá wà láde àwọn tí ó jẹ́ ní ibi wọ́n ìyàwó Aisha lónà haudat ilé tí a máa ń kọ́ sẹ́yìn ẹ̀sùn tàbí lápọ̀mí tí a gbé lọ àwọn kan wá ń tágẹ́ẹ̀tì ẹ̀ pé àwọn ọ̀pá pípamọ́ wọ́n ní kílọ́wà sí láàrin àwọn bí ìyá ayé máa ń àwọn kò bá kú mọ̀ ya rẹ̀ o à débi pé àwọn tí ó gbá ṣètọ́ọ̀mù ẹ ẹ̀sùn ìràkúnmí ìyàwó ìṣàmù wọ́n sì kàkàkà ọwọ́ tí ó bẹ́ mọ̀ ó lé seventy five tó rí sí ibi tá a wá ń bọ̀ rè wà láì pọ̀ báwọn ẹnìkan wọ́n ń pè ní àwọn pàtó ń pè ní ayúnú ṣùgbọ́n ayúnú kọ̀ lọ́pẹ̀tẹ̀ mọ́lẹ́jù ayánú ló kọ́ rẹ̀ ibùnú dùbẹ́yẹ ata alimujashiri ọkùnrin ìsáré bọ̀ ọkẹ̀ sí kọ́tìn tí ń bẹ́ ń bi haúdà yẹn ọba yọjú ìyàwó ìṣà bẹ́ẹ̀ ìyàwó ìṣà ní ilé ìkàlẹ̀ ànàkàlọ́ ká hijabu sílẹ̀ padà kọ́ ọmọ gbẹ́gbẹ́ látàdọ̀ ọlọ́kọ̀ àtàlá kọ́ ọmọ dẹ̀ tó jìnà sí kẹ́ ọlọ́run ìyàwó ànàbí náà máa lórí rẹ̀ ọkọ̀ gbẹ́rin ni قل والله لا أرى إلا حميرا kí ni pupa gánà bí gbélé o tí wọ́n bọ̀rọ̀ lùkà nàbí o kọ́dà mo rí kí ni sọ̀rọ̀ àyùbọ̀n ìyàwó iṣẹ́ wa ni hákàkà lọ́rùn sítọ̀rọ̀ tí èyí jáde láyé àti ìrìn òtún gbọ́mà wà á àmà bá sọ̀rọ̀ ó sì ní gbójú ìpàdé ọlọ́run wà á bùdà àwòrán tàkì gbogbo ayé ni ó lé òwúrẹ́ kó tó bẹ́ẹ̀ lẹ́yìn. zulmet à ń ṣe eléyìí náà kó lè máa jẹ́ pẹ̀lú àwọn abala ní ìdààmú tí ń ṣe ń kájú kú ọwọ́ rẹ̀ náà ló ti wá sọ ọmọ bẹ́ẹ̀ òbí máa ń wà wẹ́lẹ́ ẹ̀lẹ́yà níjọ́ tí wọ́n bá ti ṣe ń lé yín bẹ́ẹ̀ àwọn ó gbàdúrà fún mọ́nú rẹ̀. wọ́n mú kiri máa mú ìjáàbùdà wọ́n kó láyé ọ̀dà bọ́ọ̀lù ẹ̀dáàbà ẹ̀ bẹ̀ẹ́ lẹ̀ ọmọ ọmọ bí ṣe ń jò dọ́ wọ́n à ní nǹkan ṣe lójú wọ́n wá sí bí ṣe bẹ̀rẹ̀ lọ zulum ìyá ṣàtẹ̀lẹ́ ìjọ́nà lọ́wọ́ ẹ̀yìn ìgbà náà fàwùjúdà màkútúlà bèrè bá sọ̀rọ̀ wọ́n padà pàtí bá sọ̀rọ̀ súlè wọ́n bọ́ sọ̀rọ̀ rẹ̀ wà ó ní àwọn ìyáàrin ìhò ní alẹ́ wà kọ̀dì kútì àti ìyàdù wọ́n ti bí ọwọ́ rẹ̀ wọ́n yóò ojú rẹ̀ ọ̀rọ̀ yìí à ń sọ kálẹ̀ bá rí wípé àdínkùlà àwọn òun náà mú òwú òórí ìpìlẹ̀ sánà bíi fi á sí pé bọ́ọ̀ ṣe rí sọ̀rọ̀ sọ̀tà láyè kò tó pọ̀ ń bẹ̀ kí wọ́n á ní wàhálà tí n bá ti dìkú di mẹ́rù mi bí n bá mọ́ ọ̀rọ̀ ọba tó tóbi jù bí n bá ti ní ìpìlẹ̀ mo torí rẹ̀ lọ́rọ̀ mi جاء في كتاب مجاوز دعوة إلى علامة ابن أبي الدنيا رحمه الله afọ́tà dúníyà wọ́n gbà ìwáyà yìí a ń kọ̀rí kí afọ́tà ń pè ṣàdíyàtò làámà àbájì mọ̀ṣáyéèkì nígbà ní ṣárib ṣárib ṣàdíyàtò làáfà rẹ̀ kan bẹ ara àgbà àfà ni ó lóun wá sí káàbà lọ́dún kan wọ́n wá yí kúlẹ̀ ọlọ́run fẹ́yìntì àwọn ọ̀dọ́ lọ́dún àmà òun wá rẹ́kùnrin kan tí ò ní òun náà ó ṣe tọ̀wọ́ kí wọ́n gbé àlọ́ ìgbùfírìlì ẹkùn mú ṣiṣẹ́ ọlọ́run ọ̀yá àforíjì mi wọ́n náà àwọn ọkà tẹ́gbùfírìlì èmi jẹ́ sí mọ̀lẹ́nì mi kó ògùnlẹ̀ lẹ́foríjì mi àbọ̀wọ̀ mẹ́lẹ́bẹ̀ẹ́ rẹ̀ àbọ̀wọ̀ ọ̀yá inú ọkùnrin alábẹ̀tẹ́kìlá ó sì bẹ̀rù ọlọ́run tó ọmọ ní ẹ̀rí bá wà ní ayé atẹ́mẹ̀rẹ́ ó ní ìmọ̀lẹ́ ọ̀rọ̀ tí mo wí ní ìtumọ̀ nǹkan ti ṣe mínú orí ayé ah, ẹni ọwọ́ asùnmọ̀ kí ni tó sí ọ ah, ó ní ṣáájú kí wọ́n tó pa òkú mọ́ ààrẹ tó hánà wà sọ́wọ́ ṣe bòrè yìí èmi àtọ̀rẹ́ ẹ̀dẹ́ kan bẹ̀ àmọ́ àmàjọ lérí mi wípé la èròkú ti la òkú mọ́ nàlá tọ̀mánà lànà tọ̀mánà ṣòro wájú tí a bẹ̀rẹ̀ pa òkú mọ́ lẹ́yìn ìgbà ọba kú tẹ́ á lọ kó gbàdúgbò ibi àtọ́jú ọ̀sọ̀ rẹ̀ ọlọ́run mẹ́lú àbá burú. nígbàtí àti àtẹ́tà ìkẹ́yẹ́ ó gbàgbà bí ló bà tí ó sì fẹ́ sẹ̀kọ́ rẹ̀ pa ẹ̀jí ló wá kùnú àbúdá òyìnbó dáwọ̀ lórí lẹ́wọ̀n àìsàn ọ̀ká kò rí ìyẹ̀wò ọlọ́run. wàjẹ́ mi àtọ̀rọ̀ Abbas abúlé àbáàtì ní lára àwọn ẹ̀rí tẹ̀rẹ̀ rí náà ríka odidi ilẹ̀ ti mẹ́rin jọ kan kí lè ojú tó sú àwọn bàbá sọ yìí wọ́n pa sí sí àtẹ̀bí ọlọ́run lọ́jọ́ kan lórílẹ̀ ìdàgbòlẹ́ ọ̀pá ọ̀pọ̀ ọ̀pọ̀ dára ọ̀pọ̀ òkúlé ọ̀pọ̀ Allah سبحانه وتعالى ta'ala خلقه àkọlùkọ kò jẹ ká jẹ́ ìran kan náà nígbà tí èèyàn tí inú rí adùn wọ́n máa bí pé kí ló múnú rẹ̀ mọ́dún ó lò ìfẹ́ náà lónìí ayídájọ́ ń bẹ̀rẹ̀ lóòrùn àwọn lérí bá ó ní fàlámà kùtì nígbà pa dàkọ́lùtù aláwọ̀ sọ èdè àlẹ́ èmi àtọ́rẹ́ mi wá wálé rẹ̀. fàkúnà lìzọ̀jáde ibùnẹ́tì sọ̀rọ̀ ọ́fíìsọ̀ nẹ́ẹ̀fìlà gẹ́gẹ́ ló kọ ìyàwó òṣùmẹ́ nẹ́ẹ̀là bíntù sọ̀rọ̀ ọ́fíìsọ̀ nẹ́ẹ̀là rẹ́ṣípì àwòwájì ọ̀yàbá ni títọ́ pọ́lọ̀ fún ẹ̀ ó ní kí lẹ́ẹ̀ẹ́ wọ́n lá kó gbàdúgbò ni ó ní kó gbàdúgbò àmàǹdọ́gbọ̀ àmàǹdọ́ sọ̀fúnra nkì ṣé n táwọn ẹbí sọ lórí ọ̀rọ̀ fún ìkòtò ìdá ìláyé ọ̀tẹ́ ìlọrùn kì í sọ pé ó ní káwọn ẹbí rí o wọ́n náà bí ní usmani ó tó kú òlàyé ọlọ́run ti sáyé rẹ̀ pé ó lè sẹ́ tó kò sí lórí ẹ̀fà tí ń pè mú bínú sí ọ wọ́n ní gbàdúrà ọdún kíláàsì ọ̀pẹ̀lú àti ìwé ìtọ́kọ́ nílẹ̀ lẹ́yìn pé ojú rẹ̀ méjèèjì ó ní bí náà náà ẹ̀rọ ẹja lákan ìtànkà gbẹ àwọn òrí òru ibi ẹ̀sìn ìṣẹ̀lẹ̀ yìí lọ ó lòun náà lòun ló kejì fàtàkìyà sọ èdè ìkejì níta àjọ wọlé tì ẹ̀rú pa ojú tì lọ́gbọ́n náà burú jì mọ̀dákùsà náà mi ò gbèsè bóyá òru olùsí àsùnkì ẹ̀ láyà wàjá sáàbù àlẹ́ yìí ìyàwó rẹ̀ wá ń ti òun dànù láti má bàa sí aṣọ lójú rẹ̀ bóun ṣe obìnrin bá Usman bóun ṣe kó ìgbàjú tó rí bomi rẹ̀ olóbìnrin wa sọ wípé hmm, fún tó ọdẹ́wò yá pátá lọ́rùn yádàkì owó yìí ọgbẹ́ yìí wàá àmàlà bá sọ̀rọ̀ ọlọ́run sì kọ́dà a àgọ́tàrọ̀ lọ́wọ́ làǹdàjì ọ̀ọ́ ndọrọ ọlọ́run pẹ̀lú gbogbo rẹ̀ ndọrọ ndọrọ tó ń ní ká ojú àníwọ̀ ó lóun ò mú ọjọ́ yẹn jẹ hátà yẹ́bi sàtìyẹ́dì fi wà á ní ojú méjèèjì lọ láwọn àdìgbà ló ti ibú ìdí iná ló wá dé wá síbi tó ń ti bóun ṣe náà ẹ̀mí ọmọdé páàkì mẹ́rin ọmọ tí méjì nù mẹ́ta ìyẹn lọ bẹ́ẹ̀ káwá padà síbi títà àwọn tó jẹ́ wípé dáadáa ní tiẹ̀ a sì rí kí wọ́n sọ àdítù làwọn gbọ́n mẹ́ àkọ́kọ́ arábìsọ̀rọ̀ lọ́wọ́ ìrọ̀fẹ́lẹ́ èmọ́ ọlọ́run èmọ́ ọlọ́run wà láì mọ́ ọlọ́run sọ̀rọ̀ wa kò lẹ́wọ́ ọmọ rẹ̀. àwọn èèyàn kan bẹ tọ́lọ̀ ń oríire wọn mọ́ ìgbà wájú ọ̀sán kọjá. wàláì kò tó gbé wọn ta ọdọ́rọ̀ yìí ẹnìkan kò ní sí tí wọ́n wàá pè lọ́yà lọ́sọ̀tàn ńlá tó wá jẹ́ pé ìdákejì ìtànẹ́bì ló wá ní wọ́n máa mú wa ẹ mọ̀ wá yìí pé ìtànẹ́bì ló wọ́n tọ́lọ́wọ́ wọn máa ṣe fáwọn ẹni rẹ̀ ẹ máa wà lọ́dún pọ̀ àdìgbọ́jẹ́ pé sùlọ gbára lé rí wa. ayé èèyàn jẹ́ wípé ó súnmọ́ àwọn subhanahu wa ta'ala dáàrin kan ọlọ́ba sẹ́yìn ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n tó fi súnmọ́ yìí náà àti wà lọ́rẹ̀ àti ìkókú ojú ní ìpìlẹ̀ lóyè kẹrin jẹ́ àti sọ̀hìn ìgbà ìmáà mùsùlùmí wà fún ọmọ ahmed hadithi wọ́n fi kọ̀ọ̀tọ̀ rọ́bì allah ta'ala nà bọ́ ó sọ wọn pẹ̀lú sọ̀hábà jọ́kẹ̀ fàdúbì wá ní tù ìnà rọ́bì يقدم عليكم من اليمن يقال له وليد بن عامر أي الصحابة أكيد المبادئ فيه في مبالغة ẹnì kan padà wọ màdínlẹ́yìn ọkùnrin kan ni kọ́dà láti yámà ni ó sì wá kọ́dà ọlọ́tún yìí sókò ẹ̀ pé yọ́ máa jẹ́ Uwais ibn Amir al-Qurani bí fásitì rọ̀ ọkùnrin yẹn ẹ kíyèsí dáadáa o láyàdé òbí yaman ghayra ummillah láyàdé òbí yaman ghayra ummillah ìgbà tí ọba wá sí Madina kò ní nǹkan kan tí ó fi ilẹ̀ ní yaman ju màmá rẹ̀ lọ kò nígbà kò láwo màmá yìí náà ni. àtọ́wà ń pẹ̀yà ọlọ́pàá tó náà ń padà fi àdéhùn kan tó fi ní bárọ́sù bárọ́sù kìí fi ẹ̀tẹ̀ wọ́n máa ń sẹ́tẹ̀ ìran ààrẹ kan ni ṣùgbọ́n èyí tó túmọ̀ sí oníkéyìn ọba ipò láyé ìbò bárọ́sù ni. àìsàn wa ní àṣìbáwò lọ àìsàn wa alẹ́ fi. pépè ní lọ́la àti àpadà kíni yẹ sí ilà mọ́bí àbíríàmù àwùjìnà ṣàkùnrin rọrùn ṣùgbọ́n bí àyè ìbíríàmù ìlú dé ìbíríàmù tẹ̀lé òkànnà káwọn olóògbé bá bí kọ́bọ̀ bí àyè bí kọ́bọ̀ sẹ́kù lára rẹ̀ ọlọ́run ní àpẹẹrẹ tí mo fi ilẹ̀ sára ọkùnrin sáànà bí ọ̀sọ̀ fún ilé ìdá kí sì ni ìbákan náà máa ṣe kí á yẹ bóró wàlígátà gbogbo tó bá yíká máa ń gbòòyà rẹ̀ lónìí kì í bẹ̀rẹ̀ ló jẹrọ ó wá máa ṣe kí ní títítítítítítítítítítí ọlọ́run wá sáyìn ìwọ yéṣu èyí tí sáyìn wípé gbogbo tó bá ń sẹ́nu ẹ̀ sọ ọ́ jáde láyé láti ṣùgbọ́n tó ti di orí ẹ̀ ara yá rẹ̀ ní. ìdúró bẹ́ẹ̀ tó ìsàdé títí wọ́n fẹ́ sọ fún yín wípé mẹ́rìnlá kí ìyàwó mi ń kùn gbogbo ẹ̀ máa ń kojú ẹ̀kọ́ wọ́n ètò lóyún tọ́lọ́ ń bá ti sẹ̀kù tí èdè ìkù tí wọ́n ètò bá ìwọ màdínà fáyẹ̀ sẹ́fìlà ọbẹ̀ pé kọ́tọ̀ọ̀ àforíjì fún lọ́dọ̀ ẹ̀ náà kò ní í sọ fọ́nà òjì lágbàjá báyìí àti kọ́nà ó sì máa kó mo ti foríjì. abájá ìpapòdà àwọn òrí ẹ̀rẹ̀ kẹtí jẹ́rẹ̀ kọ́ ọ̀rẹ́ nílẹ̀ ó wọ́n lè kò wúmọ̀ tún náà làwọn kan lábẹ́ wọ́n ní ẹ̀yìn ìwé wọn làwọn ayé wọn wọ́n ní àfi ìkùnmọ́ ní wọ́n wọ́n ní wọ́n ìkùnmọ́ ní àwọn ìbùnà ẹ̀rọ ìbùnà àbẹ̀ ní bẹ́ẹ̀ ni wọ́n wà á pè á ń ni bẹ́ẹ̀ ni ìwúra àrùn bá yára ìdúró rẹ tó ń bẹ̀rẹ̀ wà ní dàkà onímọ̀mọ̀ tó ń bẹ̀rẹ̀ ṣùgbọ́n bí tó ń rí ààyè bílíọ̀mù kú lára rẹ fọ́nà ra sẹ́kù rẹ̀ tó ń bẹ̀rẹ̀ ó ní mọ̀ sẹ́kùn tó rọ àforíjì fún mi. Ah, èmi ń sọ fún sípà fún mi rí kọ̀sádà àwọn ọmọ ìlú ń bẹ̀ wá pẹ́ tí mo rù wá ní kọ́mọ ọmọ pé wàlọ́ọ̀hì wàlọ́ọ̀ àwọn ọ̀gá sọ̀tàn ìjọba ọwọ́ aṣọ báyìí báyìí báyìí báyìí lójú ìsọ̀tí mọ̀ sọ inú rí odò ọ̀dà àbúrò ọ̀dà ó wá ń sọ fún mọ́rù mọ́rù ní pé mbọ̀ ní wú ọ̀gbọ́ lórílẹ̀ ah. ó ní ẹ̀mẹ́jẹ̀ ń padà mà nítorí àwọn ará yàrá ti mà ọ̀rọ̀ ti tàkì ẹni díbáyì jẹ́ mọ́ àná rí jẹ́ kúfà ọ̀dà tọ́ba lè kúfà jẹ́ nkọ́lé bàbá mọ̀sáfẹ̀ wà láàrin àwọn èèyàn tí wọn ò lè mọ̀ wípé irú mi ń láàrin wọn kí làbẹ́rù mi ọ́pẹ́ àkọ́dúnmọ́sọ̀ dáadáa ìkó dáadáa ìgbé sọ́rùn pẹ̀lú ibi tó nípìnlẹ̀ mẹ́rin ẹ̀sìn náà fún ni ilé ìlú àkọ́dájú. bákan náà amsa sẹ́lẹ̀m ó tún ń ju ìwà lọ ń ju ìwà lọ ń ju ìwà lọ. àwa débi màkàtà sàǹsọ kí sì lọ́ọ́ fa ìmọ̀ yẹn ó ní ìtà kékeré kan. جاء في الصحيح ما في الصحيحين من حديث أنس ابن النذر وهذا اللفظ للإمام البخاري قال الإمام البخاري رحمه الله حدثنا محمد ابن السلام قال أخبرنا الفزاري عن حميد عن أنس رضي الله تعالى عنه وارضاه أخر النبي قال كفى أبي أمة أنس بن مالك ثنية جارية من الأنصار فطلب القوم القصاص فأتوا النبي صلى الله عليه وسلم وأمر صلى الله عليه وسلم بالقصاص فقال أنس أي ابن النبي لا والله يا رسول الله لا تكسر فنيتنا يا رسول الله فقال صلى الله عليه وسلم يعلم القصاص كتاب الله أو القصاص كتاب الله أو القصاص كتاب الله فرضي القوم وقبل العرش فقال رسول الله صلى الله عليه وسلم لأنس ابن النذر إن من عباد الله من لو أقسم على الله لأبره أمسى أسلم إن رواية من بخاري قال ما سأبني كيوان وأنا أعطاها سنجا محمد السلام ليس حديثي فما سنة بين أعطاها سنجا الفزاري فزاري الحميد حميد أنا اسم النذر anas mi ní ìdákàtà ilẹ̀ ẹ̀fà fẹ́lẹ̀ kí ká lọ́dún máa kí o ṣùgbọ́n wọ́n kàn àbúrò bàbá rẹ̀ náà anas mi nẹ́dìrì ọ̀nà wọn nílé njọ́kà wọ́n wá kó wàhálà kan wá sọ̀rọ̀ sàfẹ́lẹ̀ kí ni wàhálà náà rúbọ yìí oúnjẹ àbúrò bàbá anas mi máa lóbìnrin ṣùgbọ́n èèyàn takotako ni òrùbá yìí yẹn òrùbá yìí èèyàn takotako ni bíntu nadir ibnu bọ́ndọ́n ibnu zayd ibnu haram al-ansari ó kọ́ rẹ̀ délẹ̀ nù òun náà ní àti wọ́n pẹ̀lú múlò harita òun àti obìnrin ẹgbẹ̀rẹ̀ yẹn jọ ń jà wà kẹsàn-án fẹ̀mí yẹta kọ́sìmíà ẹ̀sẹ̀ lọ́gbà ní o tẹ̀rẹ̀ wọ̀ láàlẹ́m ọ́fà kàn án obìnrin kejì yẹn ọkàn lẹ́yìn wọ́n mú hàrífàì táǹpẹ̀ lọ́gbà yìí ẹ̀sà ni ó bí ọkùnrin ni òun ní ọ̀pá hàrífà ọmọ ẹ̀sìn oṣooṣù kàmá já sí tẹ̀lé ẹ̀yẹ fọ́ọ̀kà sáà wù pé yà á sọ̀rọ̀ làkọ́ ní àlẹ́ nígbà màjá náà kárí ta nínú mi ó ti mọ bí hárí ta rẹ̀ tẹ̀lé lára mi. inú mi dùn pé ó sójú ọ̀nà lọ́rùn o ṣùgbọ́n tí mo rí ìdọ̀rọ̀ rẹ̀ ní pé níbo lọ́mọ mi wà sábìjẹ̀ mi náà ni lọ bọ́ọ̀lù kí ọlọ́run tó bá bọ́ọ̀lù kí ọlọ́run náà ti rí pẹ̀lú anabi wa bú ẹ̀rì pé hmm, kí ló ń pa àlìjẹ̀ náà kò sẹ́yà kan ló pè ní iná àlàjìnà àjọ̀dá tó pọ̀ nìyẹn rẹ̀ ọ̀dà wà iná òkọ́jú àsọ́ọ̀bà àlàjìnà lè Firdaus èyí tó sì dáa jù ìnáwó ń pè kọ́mọ̀ ẹ̀yọ́ tó sí Firdaus lọ́wọ́ òrùbá yìí yẹn ni a kà fi yóò sọ bó ṣe jẹ́ yàn la ọwọ́ aká obìnrin kan lẹ́yìn fọ̀tọ́lá olùkọ́ àlùkùsọ̀ àwọn èèyàn obìnrin tí wọ́n kẹ́lẹ́ yìí méjì sí ni ní òṣèríà ìyí máa kí wọ́n gba ẹ̀san padà kí wọ́n kéyìn sí náà tàbí kí wọ́n gba áùṣù kí náà gbé ní áùṣù ìtìlẹ́sọ̀rọ̀ náà àfáà lórí rẹ̀ àwọn apákan ní díyà díyà tó jàwá jàwá ṣáà apákan sọ́wọ́ apákan nílá áùṣù kọ́tùnù ìwọ́n máa lónìí wọ́n kà bù nǹkan kan fún ẹ̀ wọ́n wo fámìlì mbọ́sẹ̀ tó ni wọ́n ní ẹlọ ọ̀sán àbáyé méjì ni ṣùgbọ́n ẹnu fámìlì ẹni tí a tẹ́lẹ̀ nǹkan yìí àti ọ̀dọ́ ọmọ lọ́rọ̀ wà ìlú máa gbọ́ ọ̀sán fáwọn yọnu tí a bá ti yọnu wọ́n gbàdíyà tí wọ́n fẹ́ yọnu wọ́n kàtí náà lè yí padà na'am ó wọ́n rẹ̀ sàlám wọ́n ní amsa sàlám tẹ̀ rùbẹ́yì ìlọ́kùnrin yàwá lé amílíkì là ń fẹ́ wọ́n ní kìsọ́ọ̀sù ni kìsọ́ọ̀sù ni àwọn náà fẹ́ kéyìn tí ẹ padà ní amsaba ní kòbúrú fa amọ̀ bí kìsọ́ọ̀sù àdúgbò ya ẹlọ pẹ́ òun náà nìyí. àwọn ń pẹ̀lú ní Anas ibn òun gbẹ̀dọ̀ wọ́n náà tún sàǹfẹ̀lì yàtọ̀ sàfẹ́rà wà láì wà kéye kí ni búlù ti mú lórí sàfẹ́lá adúwàlì yà ánà ìtì ìfọ́jọ́ náà lọ ó jẹ́ àmọ̀ pé ànàbí ànàbí ìwà ànàbí òní máa ọ̀pọ̀ àbí tọ́rọ̀ bá ti mà wà láì ẹ̀kọ́ pọ̀ bí àdífẹ́ ànàbí ni ánà kí ni wọ́n yà tó mo ń sọ pé àlẹ́kìtọ́ọ̀sù kìtàbù lọ ìtọ́lọ̀ ọba sọ wọ́n ti rí àkìtọ́ ọ̀pọ̀ ọ̀pọ̀ ẹni tí a ń bá ẹsẹ̀ lẹ́kẹ̀ẹ́ tí ẹ jẹ́ nǹkan kan gbúre rẹ̀ tọ́pẹ́ ẹ̀ bá ń já pé òwò ta gbẹ̀sẹ̀ ni ọlọ́ni ẹ̀gbẹ̀sẹ̀ padà lára tó jẹ́ gbúre náà ni wọ́n jẹ́ wípé ìsọ́ọ̀sù làwọn ń fẹ́ tí wọ́n yẹ yẹ ẹnìkejì ni àbí wọ́n sọ sí iná wàláyé ntọ́kọ̀ táwọn afọ àsúnnà sọ ni wípé wọn ò ní yọ ẹni lóye o wọn ní rí ìnáma yúbọ̀d wọn mú láti bi álàkẹ́kẹ́ ń pè ní mídọ́ọ̀dì kẹ́kẹ́ mi lọ́wọ́ ní álàkẹ́ bíi màṣín kékeré bíi kékeré kan wọn máa ń pè ní mídọ́ọ̀dù álàtún tùsítàmù ìdẹ́sẹ̀kùn àṣìyà wọ́n máa ń lò láti fi tí bí ọwọ́ mi ṣe wà yìí kíní yẹn wà wọ́n máa ń lò láti fi sọ̀rọ̀ àwọn kíní ìdìbà kankan náà kápẹ́ sáìsì kò sáré lo sáìsì mọ́ nígbà tó gbé òkú òdo kápẹ́ sáìsì náà fẹ́ lò wọ́n wà máa ó máa fi kíní yẹn yìí yòó yòó yòó òní ṣùgbọ́n ìdí èèyàn fẹ́nu mélòó mélòó ọ̀nà mi táwọn subhanahu wa ta'ala mùsùlùmí ẹni tí èbọ́nà ń lọ ti parí mùsùlùmí ewúrẹ́ kò sí kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀dí ń fò ọwọ́ afẹ́ máa mú lọ ọ̀tàlọ́jà ó sọ kò sí lọ́rùn lọ́ba tó yáyé ọwọ́ kẹgbà bò ó sì fà á lọ ọwọ́ adọ́jà náà ìnàkúnlẹ̀ ni wọ́n tún ń nà kí n pàjẹ́ bẹ́ẹ̀ pẹ́lẹ́ ọwọ́ akẹ́rọ ọmọ rẹ padà rọlẹ̀ ewúrẹ́ tó yẹ kó rí lọlé ẹgbà rọ́bìrì tó wá mú ní ọ́kìyèsí lọlé làwọn àgbàlagbà fi sọ nílẹ̀ Yorùbá wípé ẹ̀bí lewúrẹ́ jẹ́ bọ̀ ọ̀dà ìtumọ̀ ẹ̀ nìyẹn ọlọ́mọsọ̀rọ̀ wa bá wọn mùsùlùmí yẹn lọ́nà tí ó kélé yìí àwọn èèyàn yẹn àwọn gbẹ̀sẹ̀ ni tí wọ́n lè ní yọ ní ọjọ́ ìgbà méjì náà ni tí ìmọ̀ wọn bẹ̀tẹ̀ tí ìmọ̀ wọn bá nǹkan kẹta padà wọn ní kílẹ̀ tẹ́gbà padà lápẹ̀rẹ̀ ẹ̀dùkátẹ́ ìlú ilé ìsìn tó wá ní àkóbúrú tí wọ́n bá ti ní kéńdé ní ìlú ẹ̀kí wọ́n lọ san five hundred thousand. àwọn ti wọ́n ní àwọn kí wọ́n kì í rẹ̀ àwọn san five hundred thousand lọ àwọn náà kì í ṣe ẹ̀ta gbókèlè kíyà sọ́nà tẹ́wọ̀n wọn ni wọ́n máa dé ìkì wọ́n máa sí ìsìláàmù ẹ̀tù tù tù tù tù tù tù ìfọ̀kànbalẹ̀ náà yóò máa bá mẹ́. mo lọ́kùnrin sórí ibi ni kọ́ ìdá yìí sì máa ṣe kó lónìí. wàhálà tá a wá ní wípé ààrẹ aláṣejù àti aláṣẹ ètò oní ìsìláàmù wa. asa ọ̀pá abẹ́rẹ́ ọwọ́ àdójúkọ anẹ́sì ló wá bí oṣù ọlọ́pẹ́ anẹ́sì kí ló ní ìgbòmìnà ọlọ́pùra mú mú pín tọ́lọ̀ sọ yìí báyìí bí ṣe ń bá sọ̀rọ̀ tó jẹ́rẹ́ tí ń búra náà àdúgbò òjú sọ́dọ̀ àwọn tí wọ́n kán eyé ìyá wọn tó bá ti bu ẹ̀rìn ọdẹ àti yọ ló ń gbà rẹ̀ àgbà áṣù fọ́ọ̀mù àbàwọ̀ wọn àti yọ ló ń gbà ojú ẹsẹ̀ náà fún ìdí òní ẹ̀pà ọ́ lẹ́yìn bá tó dojú kọ gbọ́ ọjà mẹ́rin pé ẹgbẹ́ òun ẹrù sùnmí ẹrù ìta rárá o àṣírí náà bí wàá fún wa jẹ́ náà lọ ó ní ilẹ̀ mi ní ìbáradìlá ìbẹ́nu àwọn ẹrú ọlọ́wọ́ bá tẹ̀ kẹjọ pàdé mọ́sálásí kẹjọ pàdé ojú iṣẹ́ kẹjọ pàdé lọ́jà kẹjọ pàdé lójú ọ̀nà yìí tó jẹ́ pé mẹ́lẹ̀ ò àkùsàmà àlọ́lá tó dé sọ pé mọ̀ fẹ́ nǹkan lọ́dọ̀ ọ̀dọ̀ tó tún wá fọ lọ́ọ̀ bu àti nǹkan náà pé wàláyé ó sì kí lè tó sí la àbárò rẹ̀ ọlọ́run láti sọ́nà ló sì mọ̀ sọ pé tí olúwo ti búra náà n ò ní í sọ dé ẹ̀ mo ti bọ alẹ́kùn náà bọ́wọ́ ti èèkàn sọ́gbà ah! ẹ̀rọ ti bọ́ sí ọlọ́run sì mọ̀ bá sáyẹ̀rẹ̀ ṣùgbọ́n ìdánilẹ́bí dá ọkọ̀ rẹ̀ ẹ̀jẹ̀ fún wa kí wọ́n ń làwọn èèyàn yẹn ń fi tẹ ìbéèrè. èrè tá a fẹ́ jẹ gẹ́gẹ́ a jẹ mbẹ insha Allah rọ́bù wà kọ́ bẹ̀rẹ̀ amṣá wọ́n bá gbàgbà yẹnu. Hmm. alẹ́ sọ̀rọ̀ àwọn ayé pẹ̀lú ìrò tó wá rẹ̀ pọ̀ yìí ọ̀yẹ́ nìkan àbò nìkan ṣẹ̀rí àlànà lápẹ̀rẹ̀ mílò mílò ẹni tó jẹ́ wípé ara níbi níbi ìlọ́yé tí ó sì máa bẹ̀rẹ̀ ọ̀sán lónìí tí yọ̀rọ̀ ọ̀sán lórí òwò gan èdè àìdè òdé náà àjẹmí kejì ó ń tọ̀gbà kalẹ̀ yìí ní ọba náà wọ́n gbẹ̀sẹ̀ ní owó rẹ̀ wọ́n tàbàrà bàbá gbà nígbà tó gbẹ̀sẹ̀ sí ẹ̀rọ ọkọ ẹ̀sẹ̀dì àgbàdìyà gbaná pátá yọ̀nù ọgbà bíi 1 million lápẹ̀rẹ̀ tó dà fún one million. torí ìpín ẹyọ ni ẹ̀ǹtí ẹ̀kẹ́yìn rẹ̀ ó kúkú tún bẹ̀rẹ̀ ṣùgbọ́n wọ̀ èdè àìyedè àìsè sùúrù òun náà sì rí bí tún bẹ̀rẹ̀ òun tẹ́lẹ̀ pé kọ́sà lóhùn lọ́wọ́ one million kí ni ọkọ̀ ìgbà ọlọ́run ní one million kọ́mọ̀ di two million kọ́mọ̀ di three million kọ́mọ̀ di four million kọ́mọ̀ di five million kọ́jà ìmọ̀ye nǹkan ẹ̀dá òbẹ́rẹ́ èèyàn bá tòsí tòsí jù bẹ́ẹ̀ lọ sí ẹ̀mí èpè ńgbà náà jẹ́ yòówù kí n tiẹ̀ dolówó kọ́dà kó dúró kan fọ́ ẹlòmíà máa rù bẹ́ẹ̀ wọ́n á lè ojú ẹ̀kọ́ òkè ẹ̀rù ẹ̀fọ́ yìí ẹni ọkàn oṣù tó lórí yẹrẹ kọ́mọ̀ tí ń sọ̀yọ̀ náà o ó ń lọ gbogbo ẹ̀kọ́ rárá àní ẹlọ́mọ kẹ́rin yìí o ṣùgbọ́n alábàáyí rẹ̀ ìwọ́n ti ó ń dídẹ́nu ó dí ojú kanu àrífà tẹ́lá ọwọ́ ń pàtí ẹ̀tẹ̀ àmẹ́rì fún wa wà jẹ́ àfihàn muslim abdiyam min wà áwùdà min ìdá mọ́mọ́ àmì náà dídà bí wọ́n yọ wọ́n sọ sáà pé ṣe ń bẹ́ẹ̀ náà lọ́wọ́ àti ẹ̀wọ̀ òun bá aṣọ nínú mímú àwọn èèyàn tẹ́ máa wù láàrin ṣùgbọ́n oṣù tọ́lọ́ ń tayọ ẹ fi sọ́dọ̀ ẹ rẹ̀ ni irun tọ́ka irun ti takókó mọ́ lórí agbára tọ́ba rẹ̀ fẹ́ẹ̀ méjì lọ fẹ́ẹ̀ ó mú lọ́ńtà ìbùn tó rọ̀ sí ni kèdè kọ́ máa mọ̀ kò sì ní bíyàn kò ní dáhùn yọ̀mọ̀ gẹ̀rù bí ní ìmọ̀ràn yìí ni àti nínú èdè lágbára

lọ́wọ́ akọ́sàmà alàlọ́ ó sì pọ̀ ní wọn tí èpè tọ́ba sọ pé ọlọ́run bá ń tí mò ń fẹ́ rí ìsì ìfẹ́ kú òbí ni mo fi ń fẹ́ látàbárọ̀ ọlọ́run mo sálẹ̀ eléyìí kí ní èrè jẹjẹ èrè class ìmọ̀jà ẹ̀dá ọ̀rọ̀ bàtà ńlá ìlà fi ń sọ lówe lówe lówe pé tí wọ́n bá níta ni mò ń mìíní. mùmìnì tọjọ ọ̀lẹ́ ọlọ́run subhanahu wa ta'ala lọ́wọ́ yẹn tòótọ́ igi ni o igi kí mo pè igi tó wá láìmọ̀ iye ẹ̀ka tí wọ́n wá bu o tí wá bu ẹ̀ka o gbogbo ní ọ̀rọ̀ ìjẹ̀wá nǹkan bí ju òfin rárá ẹ̀wù ewé yìí o ah, ewé yìí igi fi ń fi ń wàlọ́ọ̀rì lẹ̀rí láìra ìrẹwà ewé kọ́ni kí ni o òun kọ́ ni igi fi ń jẹ́ igi o ihun tí igi fi ń jẹ́ igi kò ààrin ta o nǹkan ò sì bàjẹ́ ìlàfi ewé o tó bá ti bàjẹ́ ẹ̀rí kújú ẹ̀sẹ̀ náà lèwe wọn máa gbẹ ihun tí fi ń jẹ́ igi tẹ́ ẹ mọ̀ pé rúùtù rẹ̀ ni ilẹ̀ ló sì lọ ihun tó kálukú fi ń jẹ́ mùsùlùmí ti fi ń súnmọ́ lọ èrè o kí n mọ ẹ̀sẹ̀ ní kejì tọ́rọ̀ mi ti ń dàrú kí mo rò ìgbà òun yé ń dá ṣé mo lẹ́sìn ìtòrí tí mo sọ àbí mi kí láti yẹ kó fi ṣe tí mo ṣe kí n kó fún sí ọ̀pọ̀lọpọ̀ bá ń lò gan mo ní àgbà wọlé kí ni mo ń pilẹ̀ tí mo rò bá lọ àlàyé ń bá lọ ní abúlé ìbí mo dá àwọn kẹsìkì ìmùtọ́lọ̀ ń sọ̀rọ̀ bíbẹ̀ ìsinmi wa ṣé mo ti yára ní mélòó mélòó àwọn èèyàn tí wọ́n dúró lọ́sọ̀ àtọ́lá já tó sì sáyìn wọn. جاء في الآداب في الآداب الشرعية للعلامة ابن مجلس wọ́n sọ̀rọ̀ nípa àfa àwọn àtàǹfẹ́ àbúnà wa nípa yìí ọ̀rọ̀ ní eléyìí ọ̀pọ̀ ẹ̀sùn tá a fẹ́ sọ káàlì ti bọ̀ ọ̀gbìn ìdámínà tó túbà ní kákàfẹ́lẹ́ ìparí ẹ̀ àbúnà wa sì ní rárá rẹ̀ aṣíwá aṣíwá ọ̀lẹ̀ kẹrẹ lára hàdà nínú òkú díẹ̀ tí ó ó sàwọn ẹ̀kú nígbà wà pẹ́ ẹ̀ ń tẹ́wájú ẹ̀ tímẹ́tímẹ́ rẹ̀ wá lálàyé ó wá ní ìyá sọ́yà ibi mẹ́ta fáàlà níka ọ̀bù kí ló lọ́n ṣe fún bàtà ọdún rẹ̀ ó ní à gọ̀bárọ̀ yìí bọ̀ àbúyá bí àbúyá ti à ń ṣètò ha ó lọ́n forí jì mí pẹ̀lú ìgbà mo wà nù lé láàrin èmi àti ẹ̀ mo wá ń hun àwọn orin kan mo ń kọ́ láti ìsàlẹ̀ ọkàn wa sọ́dọ̀ náà subhanahu wa ta'ala tí nǹkan kan ò sì lù ní táìmù náà bí mo ṣe dé ní ọba ń ka orin fún mi náà torí tó ọkọ̀ iná ni o ó sì dọ́mà ìjẹ̀nà ah, ọ̀rọ̀ ìwá ní à tí mo ti ara láti àmàbí orí wa ó ní ẹ̀rọ ẹ̀rọ padà káàdẹ́ dáta ìsáàdà sí pílò tí mo fi orí kẹ́yìn tí wọ́n bá sí ìtúlẹ̀ ìmẹ́tò ìndẹ́mẹ́ lẹ́ni bá jí òwúgbà ọba kò lérò rẹ̀ ó àwọn ìyàwó ìwọ́n rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀mọ́ ah, rí ó kata ọjọ́ àkàrà kan àwọn orin ní sọ́jọ́ ti lọ àwọn nǹkan tí ń sọ nígbà ní sí ọlọ́run bá mi tí ẹsẹ̀ mi bá tóbi tóbi tóbi tóbi tóbi tóbi tóbi tí fi ń fẹ́ èròjà lórí ní bóun lẹ̀sẹ̀ sí lè tó báyìí tí ń wà lẹ́nu pé forí jì mí wàlàkọ́ni àrọ́sùtòbí àná àkọ́ta àǹgọ́mù ṣùgbọ́n àní ìfìyàjẹ́ ọmọ gbọ́dọ̀ lábọ̀dọ̀ rẹ wà ní ojú ẹ̀sẹ̀ mi lọ torí mo mọ̀ pé nǹkan náà yọ̀jú ká ilẹ̀ àmọ̀sínú tó bá jẹ́ pé gbogbo ẹ̀mí tí máa sọ tí òun rí kẹ̀kẹ́ tó fi sì ọ́ nìkan ìlọ́ba fi ìkẹ́ rẹ̀ lẹ́dẹ̀ fẹ́ẹ̀mì mẹ́yìn ẹ̀lú ń dùn wàyẹ́ tẹ̀jì irú ni mùjìrímù irú àwọn àlẹ́ rẹ̀ kò ní ọmọ mi ta ni káwọ̀ wá mú lọ́lọ́ rọ̀bìdà áwùsùkà máa àmọ́rùkà tàdọ̀gbọ́ à ọlọ́kọ̀ọ́ba ọmọ bí mo ṣe wà ní bí mo ṣe wà yìí àbúkọ́ wà jọ́nà lọ́wọ́ yálà ń fara gbolẹ̀ ní o yálà bákan ní o mo ń kú ọ lọ́nà tó lẹ́ ń bá ti gbà bẹ́ẹ̀ pè ọ́ tó rẹ̀ báyìí wájú rẹ̀ ọ̀ọ́dà ló ṣùgbọ́n fọ́nà ìrọ̀ ọ̀gá tayàdí fàmẹ́ńdà ìyẹ̀rọ̀hámù tó ọba wá lọ́wọ́ tí mo kẹ́yìn kí n dá padà lóko ọlọ́run ní ìwọ ní tí ó kù ní tí mo béèrè. máàlì ìrẹ́ǹkà wà sí ìlànà ìlànà rọ́jà ìlàgàtọ̀ fún àtọ́dọ̀ ṣùgbọ́n orí nǹkan kan lù ẹ̀mí èmi nǹkan náà ní pẹ́ tí bá ń pè ọ́ bí mo ṣe ń pè ọ́ tó ní òsì lẹ́bọ lọ́rùn ọ́ sáyìn ọ̀rọ̀ rẹ̀ wọ́n jẹ̀mí ìlú bọ̀nìyà wà láì èròǹgbà mi sí ọ náà ní wípé ń ra kú sórí ìdìbò rẹ̀ ń ra pàdé rẹ̀ lẹ́nu tó ọkọ̀ mi lẹ́rú fún mà ámúyà mùsùlùmí ó kù wá wò mí ṣe mẹ́ẹ̀ nfẹ́fẹ́ ń bi ọlọ́run ní àṣẹ àmóríjọ́ ẹ̀dá kan isu lẹ́yìn àgbọ̀n dàtà àríbi àwọn ilé náà ṣùgbọ́n tá a fẹ́ dé kágbére òní wípé ìsẹ́yìn ọ̀rọ̀ kálukú ibi ni ó náà amọ́kùnrin kó kálukú ọ̀ bóò ni mọ̀hámẹ́lá ni látọ̀rọ̀ pàtàkì rẹ̀ àtúgbé àtàrígbàdọ̀ lọ́wọ́ mọ̀tú oríṣiríṣi là ń gbọ́ káàkiri ìgboro ẹlẹ́mìtì lè gbé àkọ́rà àmì ẹ̀kọ́ kẹ́rì wọ́n lórí ìṣúlẹ̀ alẹ́ àgbámi àtúgbé <laughs> ó kà gidi ni <laughs> ti firi ní ẹ̀kọ́ ti firi wà ní ìsìn mẹ́rin mẹ́rin ẹ̀ ń tẹ́ ọkọ̀ firi ìfún sínú bọ́ọ̀mù ẹ̀ ó sì bọ̀ ọkọ̀ ó lọ fi dọ́ọ̀mù sí kọ́mọ́bà àrìbáhùn firi lápè mẹ́bọ̀ ọkọ̀ lọ fi dọ́ọ̀mù sí ni mo ti ní tó fi lọ́kàn balẹ̀ tí mo fi máa da yóò wọ́n ti fẹ́ fún ẹ̀ èyàn lè fi bẹ́lọ̀ sí àdánù tọ́ba ti dìdì kudì mẹ́rù bí ó ìmẹ́tòlá àbáyé tí ó lè kudì mẹ́rù ọlọ́wọ́ yẹn. ṣé ẹni tó tún ìdí gbogbo tẹ́rù mi bá ti bá lò ní ti bá lò kéde ẹ̀yìn tó ìta láàrin àtọ́nà ọ̀sán tààlà mẹ́rin rẹ̀ ta fúnjọ ń pàdé mọ́bí títún ló ń lé ọwọ́ àrùn ìdìbò ìṣúná àtàní ọgbọ́dọ̀ ní tí èjì kò sí mọ̀mọ́ àgbàdo ọ̀jọ́ kan ọ̀pọ̀ mi kà áhùn mo ní nínú yín ta ni ọ̀gbẹ́bọ rí àwọn kan náwọ́ ta ti gbérí tó túra àwọn kan náwọ́ ta ni ètúra náwọ́ ní mo bá yẹn gbèjì èyí tó tutù mo tún gbé kọfà rẹ. àníbi tíṣà ìtọ́ tó ti fi èdìdí bí ẹ̀mí ẹlòmí ìdè yóò tún bọ́ sí à ẹ bá dalẹ́ o ẹ bí o ọlọ́rọ̀ bí wo ni. Allah subhanahu wa ta'ala ìlà wà kẹ́mì sí wípé kò ní ìjà wa ń tàn mọ́ torí kì yẹn ń tàn mọ́ tí wọ́n tọ́ wá kẹ́bì ọ̀dọ́ rẹ̀ náà sẹ́ẹ̀bì ń ṣe ti gbà nǹkan náà ebe èdè yípo kàbá headquarters ní ẹ̀ ti ń sàyẹ̀ ó ní ọlọ́bùnrin mi náà ti ẹ̀ ti mọ̀ gbóòrè orí jì mí ó fi gbé owó rẹ̀ tó sọ oyè alọ́sùn hàn ọ̀rọ̀ sọ bí ìdí ńlá ìtàn ọ̀rọ̀ ìjọ́jọ́ àwọn àpadà síbi àtìláwòrán ìlú sílẹ̀ bóòlù àti ètí sọ ọmọ lóòkọ èyí là kọ́kọ́ gbọ́dọ̀ mú bẹ́ẹ̀ tá a lè sọ obe ní ọkọ̀ kan ní ọkọ̀ ọlọ́pàá tààlà bóra ti fi sọ ta bí àwọn ìbìnà rahman ilé ìlà àmàsàrà yìí lọ kó lè gbé àpàrà sí bi in tó so wà débi asmọ́lá rẹ̀ kó sinna bí ibn ilayi lè wáyé ìlú kọ́ha in kana fi umri baqiya alhamdulillah alhamdulillah alladhi انفرد بتدبير الامور لا يشاركه فيها ملك مقرب ولا رسول مرسل ولا أحد من خلقي أحمده وأجلله وأعظمه له الأسماء الحسنى والصفات العلى وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أمة إيمان أوصي ونفسي بتقوى الله بهذا أمر ربنا سبحانه وتعالى الأول والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت بغد واتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا أن ربنا سبحانه وتعالى له الاسم الأعظم ولكن لإجابة الدعاء شروط لا بد أن توفر فيها وقد يدعو عبد المسلم ربه سبحانه وتعالى بغير اسمه الأعظم فيستجيب الله سبحانه وتعالى دعاء إذا توفرت فيه شروط قبيل الدعاء بإذن الله تعالى وقد يدعو الإنسان باسم الأعظم وإن كان فيه مانع من موانع القبول فقد لا يستجيب الله سبحانه وتعالى دعوته ومن الذين ظلموا وعاقبهم الله سبحانه وتعالى على ظلم عليهم رجل يقال له أعين آه، ابن دبيع المجاشعي هذا الرجل قد رفع الستر والحجاب والسطور عن أودج أو أودج أم المؤمنين عائشة رضي الله عنها في وقت جمل فقال لها فقالت له إليك لعنك الله ثم تبسم هذا الرجل وضحك يستعجب بأم المؤمنين فقال والله لا أرى إلا حميرة فقالت أم المؤمنين من قرار نفسها هتك الله سترك وأعمى بصرك وعبد عورتك فما رؤي إلا بعد قليل بالبصرة قلبتي وقلت يده وصلت ورمي عريانا حتى جعله الله سبحانه وتعالى مكانا لأهل ذلك العصر عباد الله رأينا عجب العجائب من دعاء نائلة بنت فصاصة امرأة عثمان بن عفان رضي الله تعالى عنها وأرضاها حين قتل عثمان جاء هذا فيما أخرجه العلامة ابن أبي الدنيا في كتابه مجاز الدعوة عن طريق شيخ له شداد الأعمى عن شيخ من بني فارس أنه كان يطوف بالبيت العتيق فإذا هو الرجل الأعمى يقول اللهم اغفر لي ولا أراد أن تفعل فتعجب هذا الشيء من هذا الدعاء فقال أيها الرجل ألا تتق الله فقال إن لي, إن لي شأنا أعليت أنا وصاحب لي أنه لئن قتل عثمان لن عنا شر وجهه فلما قتل دخلنا دخلنا عليه فقلنا لابنتي فصافصا تكشفي عن وجهي فأبت أن تكشف عن وجهها فقالت لنا أما توبة أما قال في رسول الله صلى الله عليه وسلم فذكرت أشياء كثيرة فاستحيا صاحبي فرجع ولكنني كشفت عن وجهه ونظرت وجهه فقالت لي يثبت الله يدك وأعمى بصرك ولا غفر لك ذنبك والله ما رأيت إلا قليلا حتى يبسط يدي وعمي بصري ولا أرى الله سبحانه وتعالى يغفر لي ذنوبي عباد الله ما ظنكم برجل ليس بصحابي وما عايش صلى الله عليه وسلم وما رأى صلى الله عليه وسلم ولكن أوصى رسول الله صلى الله عليه وسلم بهذا الرجل أوصى صحابته بأنه من لقيه منهم فليطلب منه الدعاء فمن استغفر له هذا الرجل غفر الله سبحانه وتعالى له جاء في الصحيح إلى مسلم من حديث عمر بن الخطاب رضي الله تعالى عنه وأرضاه أن صلى قال إن رجلا يطلب عليكم من اليمن يقال له أويس بن عامر القرني لم لا يدعو باليمن غير أم الله وقد أصاب البياض فاشفره سبحانه وتعالى إلا موضع درهم أو دينار وكان له أم كان يبرها كان يبرها فمن لقيه منكم فليستغفروا فلما لقي عمر هذا الرجل وقد على عمر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 في كلام صحيح صريح جاء عنه أن من عباد الله سبحانه وتعالى أناسا لو أقسموا على الله أو لو أقسم على الله سبحانه وتعالى لأبرر جاء هذا في الصحيح إن الإمام البخاري وتعالى بين الصحيحين واللفظ البخاري قال علم البخاري رحمه الله حدث محمد السلام أخبرنا الفزاري الحميدي عن أنس بن مريم قال كفرت الربيع عمة أنس بن مالك كنية امرأة من الأنصار فطلب القوم القصاص فأتوا النبي صلى الله عليه وسلم فأتى النبي صلى الله عليه وسلم بالقصاص فقال أنس لا والله لا تكثر ثنيتها يا رسول الله فقال صلى الله عليه وسلم يا أنس كتاب الله القصاص فرضي القوم وقبل العرش فقال رسول الله صلى الله عليه وسلم إن من عباد الله من لو أقسم على الله لأبره وأول ذلك ما جاء في المسلم أحمد الحديث أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ربع أشهد أخضر ذي سمرين منبوع بالأموال لو أقسم على الله لأبره لو أقسم على الله لأبره إلى غير ذلك مما قد أثرنا عليه ورضينا من كتب سلفنا الصالح من مجاهد الدعوة أناس أخلصوا أعمالهم لله أناس فجروا قلوبهم لله سبحانه وتعالى أناس فجروا أعمالهم وأخلصوا أعمالهم لله سبحانه وتعالى ظاهرا وباطنا فختم الله سبحانه وتعالى أعمالهم بالقبول وزوج مجهوداتهم بالخير نسأل الله الذي لا يجعله أن يجعلنا منهم وهو على ذلك قدير ذلك جدير عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى لكم بأمر بدأت بنفسي وقلنا بملائكته وصدق بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبيكم الصادق المصدوق القائل في مقتل الصلاة الثابتة إن من صلى على صلاة صلى الله عليه وسلم اللهم صل وسلم على النبي الكريم خاتم الأنبياء قبل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا